لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú gbólóhùn la ilaha illallah ọ̀nà ni gbólóhùn tó jẹ́ kọ́kọ́rọ́ àti wọ àlùjànnà gbọ́lọ́ yìí Ona ni ní tó ti kó ti ń bẹ láti láéláé òun náà sì tó máa sẹ́kù láéláé òun náà ní gbọ́lọ́ tó ṣe fi wọnú Islam bá sì takò gbọ́lọ́ yìí dání tó fi Islam orígun méjì ọ̀nà ni gbólóhùn yìí ní orígun alákọ̀ọ́kọ́ ọ̀nà ni nafiyon orígun ẹlẹ́kejì ọ̀nà ni isbat anabiyo ọ̀nà ni lílé gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah lílé jìnnà jíjìnnà sí gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah orígun ẹlẹ́kejì fífẹsẹ̀ ìjọsìn rinlẹ̀ fún Allahu Rabbul Alamin nìkan eléyìí ni àwọn orígun méjì eléyìí ti gbọ́dọ̀ la ilaha illallah ni ǹjẹ́ àmọ́ ike nítorí gbọ́dọ̀ yìí gan kálíbà àmúṣẹ iná ló ba lọ lọ́wọ́ bá ti ṣẹ̀dá wa sílé ayé gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bẹ lẹ́dàá ti sọ̀sọ́ ike wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dálẹ̀dánú àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí wọ́n lè bá àmọ́ jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo. ilá lè àgùdó òun náà ni ìlọ́lọ́ ìyẹn ní pé kí wọ́n máa fi ìjọ́sìn kí wọ́n máa fẹsẹ̀ rẹ̀ rìn lẹ́fẹ̀mí ọlọ́run ọba nìkan. jẹjẹ máa ké torí gbọ́dọ̀ la ilaha illallah náà lọ́lọ́ ti rán gbogbo àwọn ìránṣẹ́. bẹ̀rẹ̀ látòrí anabi Nuh alayhi salam tóbi dórí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tí àwọn ìránṣẹ́ yìí wáyé wá jẹ́ òun náà ní kí ẹ máa jọ́sìn fọlọ́wọ́ bá lónìí kan. ẹ̀jìnà fífi fún mi máa jọ́sìn fún gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí gan ni àti ọlọ́wọ́ bá wà la ilaha illallah òun náà ni àti ọlọ́wọ́ bá wà eléyìí tó fi pa àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn ike wọn kọ́ bọ́ rabbuka alla ta'budu illa iyyah olùwà ẹlẹ́dàá ló pa láṣẹ ike ò gbọ́dọ̀ sí nǹkan kan míì tó yàtọ̀ sóun nìkan olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa aláṣẹ ike ò gbọdọ̀ sí nǹkan kan míì tó yàtọ̀ tó nìkan mímá sí ọlọ́wọ́ ọba ló nìkan àìkò jẹ́ni tí ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí náà ni la ilaha illallah ǹjẹ́ ẹ̀ma ike la ilaha illallah ọ̀nà ni gbọ́dọ̀ tó ṣe ikú fẹsẹ̀ rí lẹ títí eléyìí tí ọlọ́wọ́ ọba máa fi ń ṣe ti àwọn olùgbàgbọ́ òdodo rí lẹ títí ní ìgbà tí wọ́n bá dínú sàárì wọn ní ìgbà tí wọ́n bá dínú sàárì wọn tí àwọn mẹlẹ́ka méjì Munkar àti Nakir tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa àtàlẹ́ olúwa ẹlẹ́dàá wọn tí wọ́n gbélé ayé sí tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa ẹ̀sìn wo gan-an lẹ́sìn tó gbélé ayé sí tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alqawlu thalith tọ́lá wọn bá máa bí fáwọn olùgbàgbọ́ òdodo létí fọ̀ onáni gbọ́dọ̀ la ilaha illallah gbogbo ẹni tó ti pé ó wí nílé ayé ó sì máa ìtumá rẹ̀ ó sì jẹ́ kí ọ́ lápá lára òun gbogbo orú àwọn eléyẹn wọ́n rí èsì fọ̀ nígbà tí wọ́n bá dínú sàárì wọn yàtọ̀ sáwọn ẹni tó ti pé wọ́n ya pátá pátí gbólóhùn nílé ayé wọ́n kọ̀ láti sọ ìlú àwọn wọ̀nyẹn àti lè dáhùn ìbéèrè táwọn mẹlẹ́kọ̀ ṣe fún wa nínú sáré kò ní rọrùn kò sì ní tètè rárá kọ́nà ọba kọ́ mẹ́sẹ̀ tètè mi àti tiẹ̀ bẹ́ẹ̀ la ilaha illallah ìjà mẹ́kẹ́ la ilaha illallah ọ̀nà ni miftahul janna ọ̀nà ni kọ́kọ́rọ́ àlùjẹ́nà eléyìí tó ṣe kéde yọ̀ ọba ti ní kò sí bí yẹn ṣe lè rà àlùjẹ́nà wọ̀ nítorí pé àlùjẹ́nà tó. مخلوقة موضوعة للمسلمين ọlọ́run dá ọlọ́run gbé kalẹ̀ fáwọn mùsùlùmí ni a sì mọ̀ pé gbogbo ẹni tó bá tàpáyapa ti gbọ́dọ̀ la ilaha illallah kò sí bó tilẹ̀ jẹ́ mùsùlùmí à ń bọ̀ tìbọ̀ sí pé yọ̀ọ́ ràlìjẹ́ náà wọ̀ la ilaha illallah afdalu dhikr gbọ́dọ̀ la ilaha illallah ọ̀nà ni gbọ́dọ̀ yọ̀rọ̀ sí eléyìí tó lọ́lá jù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ti ẹ̀sọ́ wá nínú àdìsí mi igi gbólóhùn la ilaha illallah yìí eléyìí tí àdúrà àjọ tó kó sínú àti àwọn gbólóhùn yòókù àwọn gan ladó àtọlọ́lá jù àwọn gan ladó àtọlọ́rẹ́ jù gẹ́gẹ́ bá nígbà Muhammad sallallahu alayhi wa sallam. بدي تسايك خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعى كل رجل قلنا لأدعى جارفة إذن إيه في الرجل لأنهم تمي أتيه النبي سواتي من صلاة جارفة قلنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إن جاء ما يكي ثبت لا إله إلا الله أتسيرتي الله أتسيب الله تلو النبي موسى عليه السلام <coughs> أصدر الله الله بلدى عين علمني شيئا أذكرك وأدعوك به طمني كذا كيف ما تنتي ما بما قال الله يا موسى قل لا إله إلا الله إلى موسى ما تقول لا إله إلا الله تكيتو ما تقول لا إله إلا الله لا يكفون كاسي ما تقول لا إله إلا الله لا يكفون كاسي النبي موسى عليه السلام ولكل عبادك يقولون هذا gbogbo àwọn ẹrú rẹ ni wọn ń sọ eléyìí nígbà tó ti jẹ pé ránṣẹ́ rẹ lè mí ọlọbí gbàdá nàbí mo dáńsọ yìí pé ọyọkẹ fún mi ní dìkìrì kan ọ̀tọ̀ ọyọkẹ kọ mi ládùú akọ ọ̀tọ̀ eléyìí tí ó lè tí ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi ọlọwọ azùláyé ànábì Musa ìwà ọlá ti ń bẹ fún la ilaha illallah ike tó bá lè pé gbogbo ìdí ń bẹ nù sọ́mà méjèèjì àtàwọn ẹni tí ń gbé nù rẹ̀ àti àwọn ẹni tí wọ́n ń gbé orí ilẹ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì tá a bá kó gbogbo wọn ṣe orí ọwọ́ kan nínú ọwọ́ méjèèjì tó wọn máa ní táwọn agbèrè la ilaha illallah lórí apá kejì rajahat bihinna la ilaha illallah yẹnìkí la ilaha illallah yọ ń tẹ̀wọ̀n ju gbogbo wọn lọ òtún àti pẹ̀lú ayé ayé lọ́lọ́ gbólóhùn kání lọ́sọ̀kọ́ tẹ̀wọ̀n tí gbogbo tí ń bẹ́nu sọ́mà àti ilẹ̀ lọ kọ́lọ̀ tẹ̀wọ̀n tí sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. la ilaha illallah gbólóhùn yìí báyìí òun náà ní gbólóhùn tí a máa fi là tí a máa fi rọ́nà lọ tọ́ba ìjọ gbẹ̀lẹ̀ alqiyam kẹ́bí tí wọ́n nílò hadithi sọ́ọ̀hìn ní ìgbà tí anabi sallallahu alaihi wasallam fún wa nírò nípa arákùnrin kan tí ó wà níjọ́ gbẹ̀ngà òkèèyàn pẹ̀lú àwọn asẹ́sẹ̀ tó ti pé gbogbo wọn wọn lọ́jà ní ti rẹ́rẹ́ ọlọ́wọ́n mọ́ wá fi wọ́n hàn wọ́n ló ṣe àbí wọ́n kọ́ ló ṣe kò sáyà àti parọ́ lọ́jọ́ tá a sọ yìí arákùnrin yóò máa jẹ́ wọ́n pé bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá mi èmi náà ni mo hù níwà èmi èmi ni mo dá lọ́rùn wọn máa yọ ra, wọn tó ń lọ sí máa rí tó sì máa fẹnu rẹ̀ jẹ́wọ́ pé bó ti ṣe rí nu bó ti ṣe rí nu bó ti ṣe rí nu. arákùnrin yóò ti máa wá òpin kò sí ìbòyẹ sí àyàfi kó wọn wọ náà ni ọlọ́wọ́ bá wà ní wá ń bí ó ní iṣẹ́ kan tó ti pamọ́ sọ́dọ̀ àwọn lọ ó ní iṣẹ́ kan tó ti pamọ́ sọ́dọ̀ àwọn lọ bẹ́ẹ̀ sì ni gbogbo ń tá a bá ti pamọ́ sọ́dọ̀ lọ kì í gbé kì í sọnù báyìí lọ́lọ́wọ́ bó ní kọ́ yọ ìwé pélébé yìí jáde ìwé pélébé yìí báyìí kalimatu tawhid la ilaha illallah ọ̀nà ló ń bẹ lára rẹ̀ ọlọ́wọ́ àdìgbò kó gbogbo sí ọ̀ràn rẹ̀ kọ́ kó sórí apákọ̀ sùn kọ́ wá fi ìwé pélébé sí la ilaha illallah ti ń bẹ lára rẹ̀ yìí kí wọ́n fi lé orí apá kejì la ilaha illallah yọ wá tí àwọn àdìgbò kó sí ọ̀ràn tó dá lọ kó fi ẹrú ọtí eléyìí tó bá ti tẹ̀lé ilaha illallah ọ̀gá ọ̀gá púpọ̀ ju bó ti tẹ̀lé rò lọ ọlọ́lá ó ti gbogbo bó ti tẹ̀lé rò lọ la ilaha illallah èmi ń wí wọn náà ti sọ la èmi ń gbọ́ wọn náà ti gbọ́ táǹgbọ̀n náà la mọ̀ túmọ̀ rẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nǹkan lẹ́nu pẹ̀lú èdè abínibí wọn tó ti pé wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ kọ́mẹ́tẹ̀tẹ̀ sì sọ ohun tó ti pọ̀ wá lédè sédè abínibí wọn. yẹn lórí wa ká mà nípa rẹ̀ ìgbà tó lọ ń ti lọ́rọ̀ yẹn lórí aṣíwájú wa ọ̀gá wa. anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbi tí wọn ti sọ fún pé fàcilm anahu la ilaha illallah wa astaghfir li dhanbik lọ́wọ́ màmá dájú bí kò sí ọba mi ìtọ́tọ́ láti fò dodo jọ́sìn fún ẹ̀ àbí allah máa wá tọrọ ìdáríjì máa tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run sọ bá níbi sallallahu alayhi wa sallam kọ́ mọ̀ dájú ike kò sí ọba mi ìtọ́jọ́ láti fòdodo jọ́sìn fún wa sí ọlọ́ bàbá wa jẹ́ ọ̀ràn yẹn lórí ọ̀gá wa àwọn wa ń kọ́ta àti ọmọ lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa la ilaha ìtumá rẹ̀ nígbà tá a sọ pé la ilaha nafiyun illallah isbat tẹ́lẹ̀ ìbáyé wa àjọpẹ́ la ilaha kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún báyà nílẹ̀ àbí lókè. báyà nítòsí àbí ní jìnnàjìnnà kò ọba náà kò nǹkan náà tọ́tọ́ láti jọ́sìn fún lódodo ńlọ́lọ́ àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí tó máa lẹ́ ilaha illallah ayọ́dún tí wọ́n ti wí gbólóyìn àtúgbọ̀dọ̀ kọ́ ọmọdé kó o nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ o ti sọ àgbọ̀dọ̀ nínú pé o tún níṣẹ́ lọ́yẹ kó pé ní tọ́fẹ́ nu ara rẹ̀ jẹ́jẹ́ fún. la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah. ìdí ni lórí jẹ́ pé àwọn kèfèrí Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí táwọn ọmọ ìtumọ̀ la ilaha illallah àwọn kèfèrí yẹn ní ìgbà tí wọ́n bá sọ fún wa yìí pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah ẹgbẹ̀lá ilaha illallah gbọ́ yẹ sẹ́kìbìrù ìgbéraga ni wọ́n máa ṣe pèlà rárára láíláí àwọn ò lè gbẹ̀lá ilaha illallah gbọ́ nítorí pé àwọn ọ̀fẹ́ láti pa àwọn ọ̀sà kúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú táwọn ń sìn ìdí nìyí tí wọn fi lè sọ la ilaha illallah eléyìí tọ́ka sí pé wọ́n mọ̀túnmọ̀ la ilaha illallah torí nínú àyà mi aj'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab. sí mohammed sallallahu alayhi wa sallam ọwọ́ fẹ́ sọ gbogbo àwọn ọ̀tá wa wọ́n fẹ́ pa àwọn pọ̀dọ́ ya ẹ̀yà ọ̀tá ni rárá nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí àwọn ti màkó táwọn bá ti gba la ilaha illallah ebe ọ̀sẹ́bọ̀ mọ́kòtò sàmà kí gbogbo táwọn máa láti sọ táwọn ń sọ la ilaha illallah jáde lẹ́nu ṣùgbọ́n tó ṣe pé iṣẹ́ ọwọ́ wọn ìsọwọ́sẹ̀sìn wọn ìhùwàsí wọn ọ̀tàkùn la ilaha illallah níbo wá ní jàǹbá ti ṣe wọn níbo ní aburú ti wọlé wá bá wọn níbi àìkọ́mọ̀nì níbi àìkàmàkọ́nì ibẹ̀ laburú ti wá bá wọn ibẹ̀ làìdá ti ṣe wọn gbogbo ẹni tó bá sọ la ilaha illallah ọwọ́ náà jìnnà ní gbogbo ọ̀nà ọgbọ́dọ̀ jìnnà ní gbogbo ọ̀nà sídi àti máa gbé nǹkan tó jẹ́ lọ bẹ́ẹ̀ lómi ìtura kò ọlọ́ jìnnà ní gbogbo jíjìnà síbi bíbá àwọn ọ̀dẹ́bọ̀ dá nǹkan kan pọ̀ àbí mi máa bá àwọn agbọ́gibọ̀ ọ̀pẹ ti pọ̀ nítorí pé ó ti lé gbogbo gbogbo orí ibú ó ti lé jìnnà ó ti wá sọ̀wọ́ dẹni tó ṣe pé yàtọ̀ sọ́lọ̀ kò yàtọ̀ sọ́lọ̀ ọ̀lẹ́lòmíì tá a lè máa dárúkọ rẹ̀ tá a máa fi búra yàtọ̀ sọ́lọ̀ ọ̀lẹ́lòmíì tó ṣe é pé a lè máa ṣèlérí fún yàtọ̀ sọ́lọ̀ òṣìlẹ́lòmíì tó ṣe pa àlè forí balẹ̀ tá a lè tẹ̀ fún. la ilaha illallah tó bá jẹ́ miftahul janna kọ́kọ́rọ́ àlìjẹ́nà àwa ti ti màá ike kọ́kọ́rọ́ pọ̀ èèyàn ọmọ yìí nǹkan kọ́kọ́rọ́ tó wà nílé ayé gẹ́gẹ́ bí àwọn àgádágodo náà báwọn náà ti ti pọ̀ lọ́jà ń ìmọ̀ tí gbogbo wa ti ní pé kì í ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè ṣe gbogbo àgádágodo kọ́kọ́rọ́ kan pàtó tí ó ṣe àgádágodo kan pàtó dandan ni kọjá pé eyín wọn jọjọra wọn eyín wọn jọjọra wọn ihò tí wọn sì gbẹ́ fún kọ́kọ́rọ́ lára àgádágodo kò gbọ́dọ̀ kéré sí kọ́kọ́rọ́ kò sì gbọ́dọ̀ tóbi jùlọ eléyìí ni ó jẹ́ kí kọ́kọ́rọ́ tá a bá fi lo àgádágodo ó ṣe àgádágodo <coughs> ǹjẹ́ àmà yìí pé la ilaha illallah tó bá jẹ́ pé kọ́kọ́rọ́ àlùjáná ni ó sì ń bùkátà eyín pẹ̀lú pé tí eyín rẹ̀ tí ọ̀gá ṣe déédéé pẹ̀lú àgádágodo tó ọ̀gá fi sí kò sí bí ó ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó takùtà nábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ọ̀gá tẹ̀sí táwọn náà ń jẹ́ mùsùlùmí làwọn náà máa sọ la ilaha illallah nídìí gbogbo àdáda lẹ̀ nídìí gbogbo bídà wọn àwọn náà máa sọ la ilaha illallah wọ́n dà tó nínú wa àwọn ètò ìsìnkú máa ń horí má ní ló ń ka ayé kan pàtó eléyìí tí a ti ní kò sí má wù lójúmọ́ kan wọn. a sì nínú wa àwọn ètò ìsìnkú pé àwọn lè mi la láàmì jáde gbogbo oríṣiríṣi dírámà iná àlárí lọ́dọ̀ àwọn dáhùn náà pera wọn lọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nípa gbọ́dọ̀ la ilaha illallah gbọ́dọ̀ ń bẹ́ nù ọ́ ẹni tó ṣe pé gbogbo ọ̀nà ló ń gbà fi takò la ilaha illallah tó ń náà ṣe ń pera rẹ̀ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn jama la ilaha pé jama la ilaha làwọn jama kèfèrí nìyẹn. torí pé jama àní nǹkan kan táwa ń jọ́sìn jama rí gbogbo wọn náà tí ò ní ti ọ wọn náà kúkú máa wà ọmọ ibi tí wà. láyé láyé lọ eléyìí tó ṣe pé ẹni tó ń náà ń wí ẹni tó ṣe ń ṣe dídá náà ń sọ oníkálukú wa náà láti máa sọ pé gan débi tí àwọn míì Otu tún máa fi sẹ̀rí ìpè tí àwọn bá wà lórí ìbàjẹ́ ni tó bá ti kórè àná làwọn wà ní àwọn ti rí nínú àwọn ẹni tí àwọn jọ ń ṣe táwọn ṣe yìí tó ti pé nígbà tí kú kúrò nílé ayé Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá rí sọ sáájú kótó jáde kúrò nílé ayé yọ wà gbogbo ẹjọ́ bá rí gbọ́dọ̀ la ilaha illallah ọ̀sọ̀ táàdù kótó jáde kó lé ayé yọ wà lùjánà wọn mọ̀ wọ́n ṣe léyẹ wọn mọ̀ fi sẹ̀rí lórí pé àdáda lè táwọn wà lórí rẹ ọ̀nà ni tí ọba àjọ náà ọ̀kan nínú àwọn mẹ́mbà wọn ní ìgbà tí wá bá táwọn sọ fún kókó kó sọ kótó kú a ti gbọ́ bó tilẹ̀ jẹ́ pàwọn òrí wọ́n ní ká sọ pé la ilaha illallah kò tí ẹ̀ wí nígbà wo gbọ́ bí orí ara ni títí tó fi jáde kúrò láyé ókè ẹ̀rọ afẹ́sẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ rí lórí pé bídí àtìyín lọ́nà súnà ìgbẹ́ni ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ calculation tó bí rìsọ́ọ̀tì tí ọ̀dà iná lọ̀pọ̀lọpọ̀ ń sè tí ọ̀pọ̀lọpọ̀ fi gbà pé kó wọn kú sórí ìranù tó fi gbà pé kó wọn kú sórí ntọ́takùtà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ tí ó yọ kéésì gbogbo ẹni wá sọlá ìlà ìlọ lọ kó tó di kọjá rẹ kúrò nílé ayé lọ wà lùjẹnà ọmọbẹ nínú àwọn èèyàn tí ọsọlá ìlà ìlọ lọ sáájú kó tó jáde kúrò nílé ayé ṣùgbọ́n tó ti gbé àlùjẹnà jìnà sí àlùjẹnà kò ní í jẹ́ tọ̀fún gẹ́gẹ́ bí Fìràwọn àbí wọ̀ orí àlùkùránì ní ìgbà tí ikú dé wá bá amanat bihi banu israel wa ana minal muslimin èmi náà ti wá gbàgbọ́ báyìí o yóò sí ọba akẹ́kọ̀ọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ìta àwọn ọmọ israẹli gbàgbọ́ ni èmi náà ti wá dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí lẹ́ẹ̀ma kí kíákíá ni màlíkà dá padà fún ààrẹ ọkùnrin àpò ìtọ́kọ́bù ìgbà yìí wá láàárọ̀ èyí ti rí tòsí gbàgbọ́ tẹ́lẹ̀ kọ́ padà sẹ́nu ẹ̀ wèrè lásánlásì nígbà tó rójú tọ́ráyè ụlọ lóun lè sọ láìláì lọ́lọ́ láìláì àti pòǹgà lọ́lọ́ nígbà tó wá dójú ẹ̀ tó lórí ìwúrí tó kú dé wọ́n á ní ọlọ́dọ̀ ilaha illallah kó tara àtàná yìí kó kí èso yé ti sọ láìláì lọ́lọ́ kó tó kú onílé ayé ní ọwọ́ àlìjáná ó tó mú ọkọ gbọ́n. lẹ́yìn náà kò ní wà lùjánà kò sáàdì ti sọsọ bẹ́ẹ̀ pẹ́ẹ́ni tí o bá ti sọ la ilaha illallah nígbà tí ó tó kú láì sọ la ilaha illallah kò ní wà lùjánà kò sáàdì ti sànà ti sọ bẹ́ẹ̀ nǹkan tí sísọ gbọ́dọ̀ la ilaha illallah kà túmọ̀ sí tó bá jẹ́ pé mùsùlùmí gidi lẹ́ni tó wù kó tó kú láyé eléyìí ọjà mi mú bàṣírà nínú nǹkan tó ń fúnni ní ròdù nínú kí lágbájá yìí nǹkan túmọ̀ sí lẹ́yìn àyè kò túmọ̀ sí pé lálá gbàgádá torí pé yẹsẹ gbogbo ẹjọ bá wù ní òwúlò nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó sọ la ilaha illallah tó ṣe pé wọn ò mọ̀túmọ̀ rẹ̀ nídìí ètùtù ẹbọ nídìí òòṣà ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé la ilaha illallah la nídìí òòṣà ọ̀pọ̀ gan nílẹ̀ Yorùbá yìí tó tún sọ la ilaha nídìí òòṣà pété wèrè lẹ́yìn bá wá kú lórí kọsọ láìla ìlọ láńdì ọsà ń lọ àlùjáná tani wọn wá dáná tani wọn dáná kalẹ̀ tẹbi torí àwọn ọ̀daràn bá mi láìla ìlọ wá kọsọ ń tara rẹ̀ jẹ lásán ní ọkàn jẹ níyà lásán torí ìlú eléyìí láì kí láìla ìlọ wá wọlé bá wúlò fún mi kó lè bá wúlò fún ẹ agbọ́dọ̀ ṣíṣí alágbẹ̀dẹ láti ọ̀nà ìpáwọ̀ fáìlì tí a máa fi gbẹ́ láti ṣe eyín fún kọ́kọ́rọ́ tiwa tá a fẹ́ lò láti fi sí àgádágodo tá a bá wà lìjànà. àwọn eyín yìí tí a fún kọ́kọ́rọ́ yìí ń bò káàjà àwọn náà ní ká pé àwọn nǹkan mẹ́jọ wọ̀nyí táwọn nǹkan mẹ́jọ yìí bá tó sọ́dọ̀ wa ó tún máa ti pè láṣẹ́kà àti mọ́nàpá tí láyé láyé lọ́la ó ti wúlò fún wa. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ èèyàn ń tara rẹ̀ jẹ lásán ni tara rẹ̀ ló ti lé ó lè rọ́ lọ́wọ́ bàtà jẹ́ o torí pé ọlọ́wọ́ bá mọ̀ wá kó tó dá wa a sì níbi tá a fẹ́ sápamọ́ sí lẹ́yìn ìgbà tó dá wa. ẹ̀rí eyín alákọ̀ọ́kọ́ tí láyé lọ́wọ́ wa tí kọ́kọ́rọ́ rẹ̀ gbọ́dọ̀ ní òun náà ní al-ilm al-ilm bi ma'naha agbọ́dọ̀ nímà nípa kí ni ìtumọ̀ la ilaha illallah tẹ́lẹ̀ ti mà tí ọba ti yọ tọ́ba ti délé lónìí tọ́ba ti parí sọ̀lá tó lọ́kùn lè má mọ̀ tó bá síwájú yín láti ṣe sọ láti láàfù kó bílé rẹ̀ kó bílé má bìtì nǹkan ti ṣe wá lè má mọ̀ tó síwájú yín láti ṣe sọ láti láàfù ẹbílé rẹ̀ bàbá aníbèrè kan ẹ dákun afẹ́kẹ́ bá wa túmọ̀ gbọ́dọ̀ la ilaha illallah ọ̀nà kí ni túmọ̀ rẹ̀ torí yà ń wí lọ́pọ̀lọpọ̀ à ń sì ń gbọ́ púpọ̀ ẹ dákun ẹ bá ní túmọ̀ rẹ̀ tọ́ ọmọ pé gẹ́gẹ́ bí ìwọ náà ni ó rí pé lè má mú yàn lẹ́bù kan náà lẹ́jọ́ dúró sí i ọ̀gá ìyàtọ̀ tó ma lẹ́yìn iná lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lè má mú ọkọ̀ kọfí ọ̀rẹ́ yìí lábẹ́ abá mufu ẹ̀ má ti ma láyé láyé lọ bẹ́ẹ̀ ni ìmá iná ló ti ń béèrè ó lè ní a ah, kọ́tọ́ bá kàn fọlúwa nù ẹ gbọ́dọ̀ kúkọ́ kọ́tọ́ bá kàn fọlúwa ní lọ abẹ́ rí nǹkan náà tó bá sì jẹ́ pé èyí tó rọra halẹ̀ díẹ̀ ni ó lè ní láàpá lẹ́pà ẹ̀ kò sẹ́ni dị dẹ́dà ọ̀bọ́lọ́ àbí wọ́n gbàrà ni bàbá wọn ní kì í ṣe túmọ̀ rẹ̀ nù àwọn dání sọ̀sọ̀kúsọ ǹdọ́kànnù àwọn dání sọ̀sọ̀kúsọ pé kì í ṣe nù yóò tún wá fún ọ ní tó mọ̀ pé nǹkan ìsọnù ti pẹ́ yóò fi mọ̀ sí lọ́dọ̀ àbá mi nù mi náà ti lọ́dọ̀ àbá tiẹ̀ náà nù ní títí dọ́dọ̀ àndájú. ok nígbà wá ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àwọn jama ti dé mà lónìí ẹsẹ̀ dáwò yẹn kẹsì rí òdodo ń dáhùn sọ ẹsẹ̀ béèrè kẹsì rí òdodo ń dáhùn sọ yẹsẹ̀ kọ́ kalábùkù o yẹsẹ̀ kọ́ wa máa kọ́kọ́lọ́ rẹ̀ láre o rárá o so nígbà tó bá wí fún ọ kódà tí wọ́n fi mọ̀ pé ẹjọ́ ń bọ̀ ọkọ̀ òdodo ni púpọ̀ nínú àwọn èèyàn ọmọtúmọ̀ la ilaha illallah ibi tí nǹkan sì ti kọ́kọ́ ṣe wá nù ìgbà tá àmọ̀túmọ̀ la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ tó fi mẹ́bọ mẹ́sìn gbogbo tí ọ̀jẹ̀ tí wọ́n ti kó mẹ́sìn bá ti mọ̀ tó mẹ́sìn tó ń ṣe ọmọ lérò pé gbogbo nǹkan náà ni ẹ̀sìn gbà torí àwọn ti máa sọ yìí pé ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ sòrò ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ tàájò. sẹ́yìn náà ti pé gbogbo tí nǹkan yẹn tó nígbà tí ọmọ tó máa la ilaha illallah torí ẹ̀ ìtumọ̀ la ilaha illallah ọ̀nà ni la ma'buda bi haqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sẹ̀fù àyàfi Allah tẹ́mi bá ti mọ̀ tó mẹ́lẹ́yìn wọn ò tó ní bá mi nídìí pé wọ́n ń sèso mùsùlùmí náà tó bá wọn lọ wọn ní bá mi nídìí pé wọ́n ń nǹkan mí ìtọ́ta kùtọ́ lọ wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim àti pé àmọ̀túmọ̀ ẹ̀sìn wa iná ló sọ wá dẹni tó ṣe wípé à ń fi ń da lóru papọ̀ mọ́tàpà gbogbo tí èsà rẹ̀ ẹ̀sìn wọ́n wá máa kó pọ̀ tó kọ pé àwọn òkúkú máa bí tájú àti ń gbà ọ̀dájú pé àwa mà ọlọ́run ló máa ń gbàdúrà èèyàn máa ń ṣàdúrà ní ọlọ́run ní máa ń gbà òṣìṣẹ́ ẹnìkan tó lè gbàdúrà ẹnìkan bá lòun lè gbàdúrà ẹ kó bùkátà yín sí wájú kọ́ gbà ẹ kó sí wájú kọ́ gbà ẹfẹ́ ní mọ́tò lẹ́sẹ̀kẹsẹ̀ kó fi kó fún yín mọ́tò ẹfẹ́ kọ́lé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lé ẹfẹ́ bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lọ́mọ àwa sì mọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá tiwa nǹkan kan ọ̀dà alágara rí. innama qawluna li shay'in innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn ọlọ́run kọ́ sẹ́ kò ju sẹ́ ó sì máa ṣẹlọ. ìwọ́sọ̀ àbá àwọn bàbá yín kan wà tí máa gbàdúrà anibukata anibukata wọn wá bá ní gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà tó fún lẹ́gbẹ̀rún ọdún kó fi gbà ń lè gbà ẹni tí ò lè tu tẹ̀tẹ̀ ara rẹ̀ náà fún ọ. torí gbọ́dọ̀ nímà nípa gbọ́dọ̀ la agbọ́dọ̀ nímà nípa rẹ̀ ẹni tí wọ́n ti kọ́ lórí ọmọ Yorùbá láwọn ẹni tí ń sìn wọn torí pé àwọn olórin láwùjọ yorùbá yorùbá kà wọ́n pa ànábì tí wọ́n àwọn olórin lànàbì ọmọ yorùbá wọ́n yìí tẹ̀lé tí ànábì muhammed sallallahu alaihi wa ìdí ni oníkálukú gba yàn láàyò ni ẹlòmíì àwọn fújì lànàbì tiẹ̀ ẹlòmíì àwọn jùjú lànàbì tiẹ̀ àwọn méjì wọn àwọn oníwákàtí máa ń tapá tí ó tapá ọ̀dọ̀ wọn ló ti máa kọ́ àlùwàlá ọ̀dọ̀ wọn ló ti kọ́wé ẹja náà bá alẹ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lá ní eré fújì mo ti kọ́ àlùwàlá ẹgbọ́ ẹgbọ́ sọkúsọ tọ́ wọ́n kọ́ lórí fọmọ Yorùbá létí torí àwọn táwọn kà fún un àwọn ọ̀pá táwọn lọ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́nkún ní Yorùbá lẹ́wù rẹ́kọ́ọ̀dù ní kùlàlà ẹ̀yin náà wá gbolé ńgbà tẹ́ di láàárọ̀ yìí tí wọ́n jẹ́ eré tí bora wọ́n ní jẹ́ eré tí bora bí lè bá gbé tiẹ̀ sí eléyìí ló wọ́n tún lè máa fi bára wọn wí nínú ilé ìbá wa bá gbóyè ewé sí èmi náà ti gbóyè ewu sí kálukú ọ̀dọ̀ wa máa kó fúnra wọn wọ́n gbé rẹ́kọ́ọ̀dù sí wọ́n ní bẹ̀rẹ̀ àwọn àtúmọ̀túmọ̀ láìláì lọ́wọ́ kò kéwù kò sì béèrè wọ́n ní wọ́n kọ́ lórí pé láìlá kọ̀sọ́bà kan ìlànà wà fún olúwa onítùmọ̀ rẹ̀ kò lè jù bá lọ ẹgbẹ́ sọkúsọ kọ̀sọ́bà kan àdúrà àwọn ọba tó wà Yorùbá yìí kọ́ abẹ́rẹ́ ń bẹ̀ àwa ní sọ̀rọ̀ níbi àwọn lálàáfin lọ àwọn ní ọ̀ní lọ àwọn lólùwò lọ àwọn sì àwọn sì ní kíni ẹ̀yìn wọ́n ti pè ṣé àwọn eléyìí gbólú ìtùnú wà ní àbọ̀bà nígbà tó ní kan àti ọmọ ọmọ òkè kí ọba ìlú nílẹ̀ ọ̀họ́ ajá pé tukutu nù ìtukutu nù. àwọn ìjọba sọ pé kò sí ọmọ òdodo tọ́pọ́ láti fò dodo justice yàtọ̀ sí Allah torí báwọn ẹni dá ń pè lọ́ba àwọn yẹn pílíǹpù lásán làwọn lánàá wọ́n dọba lónìí tó bá ti di lọ́la kọ́ wọ́n kà wọ́n kó lẹ̀ ó di inú sàárè lẹ́nu mí náà bá tó máa du ọba àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọba temporary ọba temporary ni làwọn ọba wọn yẹn torí pé tẹ́lẹ̀ ti sọba lónìí ọjọba tọ́lá kúńkọ́ ṣé ẹ sọ pé ọba nu níbo ń bẹ̀ ọba nínú sàárì ọba báwo ẹsẹ̀ kọ́ ọba lánàá subhanallah ọba tó ṣe pé tọ́ba pàṣẹ ó lójú ibi tó ti lè múlẹ̀ nínú omi títí sọba kan ẹlẹ́kọ̀ọ́ tó ti èsì bí tíjọba rẹ̀ wá tọ́ba ní kó fi àwa ó ṣe kí ọba ara yẹn wà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé bó ṣe dànù òyìnbó ti sọ wá di jẹkulẹ́ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ba bá ní kọ́ wá tọ́ba jábàrà orí rẹ̀ lè ti dáàfin kó tó di para yóò kọ́ tẹ̀lé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ńkọ́ òyìnbó fi hàn wọ́n wípé bíntín báyìí lọ́yẹ̀ kẹ́ jẹ́ tí agbára ọlọ́run bá ti wá sọ wá lódì wọn tí ìkápọ̀ ọlọ́run ẹlẹ́dàá tèmi àti wọ́n sọ wá ní òǹkà tí wọ́n máa sọ pé gbogbo nǹkan ọlọ́run lè ṣe àmọ́ ètò ẹ̀sọ́ yìí ọlọ́run nílé ṣe ẹ ẹnu rẹ gbọ́ wọ̀ ọba tó ní kọ́ káwọn kan kú lẹ̀ tìpẹ̀tìpẹ̀ nígbà tí wọ́n bá kọ́ kú ni kọ́ máa gbé wọn tó kọ́ máa gbé wọn tó sọ́mà tẹ̀síkà kó mọ̀ òkè òun ní ṣẹlẹ̀ báyìí náà ṣé bàbá ń dáná bẹ̀ láàrin wa gbogbo wa bẹ́ẹ̀ ní pèsè gbogbo ń gbé wa lọ ọ̀dà bàbá tẹ̀jú wọ́n wá gbé wọn títí títí wọ́n ti gbé débi pé àwọn mẹlẹ́kà tó wà nù sọ́mà wọ́n gbọ́ kíkọ àwọn àkùkọ wọn ọlọ́wọ́ àni ẹ̀dójú ní ẹ̀bùlẹ̀ gbogbo wọn kọ́ fọ́nkádànù kí ìparun sí wọn. báwo ló ṣe òkú agbára ọlọ́wọ́ bá tó náà rí ọkọjá gbogbo bá ti lérò wọn náà tara rẹ wò wò tí èèbá tí ọba tó ní agbára gbogbo agbára kò sí tó lè dá wọn bá ti wà yí wà láàyè kò sí tó lè tẹ̀dá wọn bá ti wà yí tí èèbá tọ̀ lọ́wọ́. nítorí pé ẹ̀dá tó lọ wa ọ wà complicated kọjá nítẹ́nìkan lè sanalysis rẹ̀. ìdènà àwọn ní medicine nígbà tí gbogbo ẹ bá dojú sún tí wọn máa bọ́ọ̀dù sí wọn kọ́ máa sọ pé million upon million upon million upon million of of cells fẹ́ẹ̀ka irọ́ lásán million upon million upon million ẹ pé ó ju agbára wa lọ Allahu Akbar finish nígbà wọn fẹ́ wọ́n sọ pé ah, ọmọ tó tóbi jù wọ́n wà ní mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù irọ́ lásán ló ń jẹ́ lẹ́yìn dípò kẹsàn pé Allahu akbar wa fi anfusikum afala tubsirun ọlọ́ni ẹ̀ yín wọ́n ẹ̀ ríran àmì ńlá ń bẹ lára yín tẹ́kì dọ́lọ̀ wọn bá torí ẹ̀ jẹ́mà la ilaha àtẹ̀mí àtiwọ́ a gbọ́dọ̀ jẹ́ ní tó ti pé a wà fẹ́ a fẹ́ ìtumọ̀ yìí kù lẹ́mìí wa lọ́kàn wa létí wa nígbà kan nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ wà á jẹ́ ní táwọn máa fi ṣe wa o láti gbà bá ti gbé kíní kúndúrú kan wá fún ọ tó ní a máa tọ́ lánìí o ilẹ̀ bá ti máa tọ́ lákè sí fún tó jáde ẹ dákun aago mélòó ló ti fi ń jáde gbogbo àsìkò ńlá àwọn ọ̀daràn mà á sọ àsìkò táwọn èèyàn lọ bí sẹ́mọ́ àwa ni ó ti tọ́ lákété tí ó tó jáde ah, ẹ tún ní táǹtì bùgbà tètè tí máa jáde lọ bí fẹ́ la hawla wala quwwata illa billah nígbà tí wàá gbé wá fún ọ wàá sọ pé èmi mọ̀ gbàgbọ́ pé la ilaha pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ẹ jọ̀wọ́ kí ni ingírídẹ́ǹtì ń tẹ ní màá tọ́ láì kí ni wọ́n fi ṣe é sẹ́wọ̀n pé ìfowópamọ́ tó gùn kọ́ nìyí. ìyàtọ̀ tó wà nù wọ́n kọ sára pálí ni o nǹkan báyìí àti oyin o àti àlùbọ́sà o àyùrọ̀ ẹ̀kọ́ ni àti kán lápapọ̀ o hẹ́ẹ̀ wípé bàbá mú yóò sóògùn kọ kí ló dé táwọn ikọ̀ ti wá bẹ̀. nígbà tó gbé wa ó ní àmà tọ́lá kó tó di pé jáde ẹ dákun àti ewo ló gbé aró là ń tà ní ìsìn àbọ̀rọ̀ aró ń sọ àní ń tẹ́ ẹgbẹ́ wá tẹ́ ẹni kí n máa tọ́lá kó tó di pé títí jáde ẹgbẹ́ nǹkan mẹ́mbà ìwọ náà fi títí pẹ̀lú sóògùn là. tèwá màrán ti gẹlẹ́ ilá ìlọ́wọ́ òsì ọba akẹ́tọ́ tọ́lá ti sọ̀rọ̀ jọ́sọ̀ fàáfi ọlọ́ èmi mà súnmọ́ rẹ̀ èmi dàkú. ẹnìkan lọ gbé ah, kí sórí bó ṣe rí o ó abẹnú gbọ̀ngàn nù ogun nù yóò mọ ọwọ́ ìròyìn gbogbo ibi tó yorùbá wà yóò lọ wọ wọn wá dọ̀ rẹ̀ wọ́n wá ní èyí mà ti gbàgbọ́ pé lẹ́ẹ̀lá ìlọ́lọ́ kò sí ọba akọ́kọ́tọ́ láti fòdò jọ́sìn fún àgọ́ lọ wọ́n á ní kí lélẹ́yìn ní í ṣe pẹ̀lú ntọ́nsọ̀n ọmọ pàrọ̀ àjọsìn òun náà ní kábẹ́lọ̀ táwa ní pípátà àlọ́ tani pé kùtà bá ní. Allah torí rẹ̀ fi mí lẹ̀bẹ̀ sí bá mi ìtọ́lọ̀ wọn bá bá kọ pé ó jẹ́sẹ̀ mi kò ní sáláì jẹ́sẹ̀ mi. dírẹ́bà ni ẹ ń ṣe wọ́n ní sọ́kì ní ìmọ̀sálẹ̀ sẹ́rìn rẹ̀ tó mọ̀sálẹ̀ sẹ́rìn rẹ̀ ó pin ìgbà tó bá wà ń bẹ̀ ẹ̀ ní lásídẹ̀ǹtì láíláí. àfa wọ́n sọ pé mi ti gbàgbọ́ pé la ilaha illallah kò sí torí ìjẹlẹ ẹ máa gbé pẹ̀lú tùyìn lọ gbọ́dọ̀ kú bá ti pè togun togun lológun kú torí ẹ èmi ò sì fẹ́ kú lọ́sẹ̀ bọ̀ torí pé oṣooṣù ó pé oṣooṣà ó pé oṣooṣà ó pé oṣooṣù ó òkùnkùn má tiẹ̀ bọ́ sọ́nà kó o kú lálàáfíà kó o kú mùsùlùmí torí àwa ti gbàgbọ́ pé la ilaha illallah ọlọ́run sọ nínú al-Qur'an kálí bá a mọ̀ pé dandan ni ká wá mà nípa àtúmọ̀ agbọ́lọ́yìn eléyìí tá a gbọ́ yà á gbọ́dọ̀ gbàgbé láéláé a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé wọ́n wà wọ́n wà dàǹkarú mọ́ wa lójú. ọlọ́ni káàlẹ́m annahu la ilaha illallah náà máa ma dájú ìrẹ́ anabi sallallahu alaihi wasallam pé kò sí ọba kan láti fòdò dídá sùn àfi allah. tọ́ ọlọ́ni illa man shahida bil tí wọ́n sì nímọ̀ òdodo nípa tí wọ́n jẹ́rìí wọ́n jẹ́rìí pé la ilaha illallah wọ́n sì nímọ̀ nípa la ilaha illallah sọ ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn wọn àfi Allah tó sì jẹ́ kó nímọ̀ nípa rẹ̀ àwọn ni ó sórí rẹ̀ o kọ́lọ̀ ọ̀dẹ́ kémi pẹ̀lú yín ká sórí rẹ̀ tọ́ ọwọ́ nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam àdìsí قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة ẹnikẹ́ni tó bá fi lè kú nípò kọ́mà pé kò sí ọba kan tó tọ́ láti bòlò lójọ́ sí fàáfi Allah anábì ni ọwọ́ àlùjánnà àti èsì kíkà kàkọ́ la ilaha illallah nígbà tá a fẹ́ kú ara mẹ́jẹ̀mù ọgbọ́dọ̀ mọ̀ kọ́ ọmọ túmọ̀ rẹ̀ torí ẹ̀ lànà bìsẹ̀ ni ẹnikẹ́ni tó bá kú tó jẹ́ni tó mọ̀ dájú pé kò sí ọba mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tó sì ń sè lónìí ká yọ wàlìjánà àti àti kò sòrò iṣẹ́ tí ń kà ń bẹ náà ni kọ̀rọ̀n ká má dájú ike kò ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allah káàtì máa sè lónìí ká ká má pa nǹkan kan tí la ilaha illallah wa gbọ́dọ̀ ní òun náà ní aliyakín àmàdájú kò tó pé ká mà lásán ìmọ̀ wa yẹn gbọ́dọ̀ jẹ́ ìta àmàtọ́ dájú pẹ́pẹ́ nìkan ò lè sọ̀rọ̀ yíro yìí kàtí wa lọ́kàn lórí ẹ̀ ẹ tọ́ abẹ sọ pé ọlọ́nìkan náà la gbọ́dọ̀ máa sìn ní báyìí ṣètò tí yẹ kó láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ni yẹ kó láwọn akẹ́tọ́ pé tá a máa ń sìn àwọn náà máa lọ kojú sẹ́fọ́lọ́ọ̀nù ẹ tí gbogbo àwọn èèyàn tó rí ìṣòro pọ̀ làwọn náà ni wọ́n ń pa àwọn wàlí ọlọ torí àwọn ọlọ ọlọ ló súnmọ́ lọ́run àwọn wàlí ọlọ ló tètè máa kú sẹ́yìn jíṣẹ́ fọlọ́run ẹgbọ́sọkúsọ ńbẹ ẹgbọ́sọkúsọ ńbẹ ẹnìkan bá sọ ọ̀rọ̀ ẹ fún ní kọba àwálì kọba kọba kọba kọba àjẹmàláìkà kọba náà kò sí tó láti fún ayé torí ó fi yé wa o ipe iye méjì tàbí ṣùgbọ́n kò gbọdọ̀ wọnú ìgbàgbọ́ òdodo wa tí iye méjì bá ti wọ́ bẹ̀ irú ìgbàgbọ́ yẹn kọ́ ló máa ń gbé yàn wá àlùjánnà o tí tàbí ṣùgbọ́n bá ti wọ́ bẹ̀ irú rẹ̀ kọ́ ló máa ń láyàn níbi àti wọ́n náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون kìí sẹ́nìkan lọ́lùgbàgbọ́ òdodo yàtọ̀ sáwọn ẹni tó ti pọ́n gbọ́lọ́ bá gbọ́ lódodo wọ́n ti gba nabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà tí wọ́n méjì nípa àgbàgbọ́ yìí wọ́n méjì nípa àgbàgbọ́ yìí tí wọ́n ti fi dúkìá wọn jagun sójú ọ̀nà wọ́n tún fẹ̀mí wọn gán jagun sójú ọ̀nà lẹ́yìn tí a gbọ́ lọ́ngbọ́ sábà anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ kìí ṣe ìgbàgbọ́ súkẹ́súkẹ́ o ìgbàgbọ́ tó dájú tó fẹsẹ̀ nílẹ̀ dájú sáká òun náà ni wọ́n ní sọ́lọ̀ ni wọ́n ní sànàbí sallallahu alayhi wa sallam ìlọ́ọ̀gá ló fi jẹ́ pé wọ́n ṣèyí méjì wọ́n ṣèyí méjì nípa àgbàgbọ́ òdodo tẹ̀lé wọn máa pé nǹkan kan bá sọ pé tó bá pé sọ rẹ̀ ní adákọ̀ ẹ̀ lọ gbádùn tẹ ewu ajáre bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi má nílẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi gbàgbọ́ òdodo lẹ̀ a ti ti mà yín pé a lè máa jánu sọpá àgọ́ lọ́wọ́ bá gbọ́ kádàáwò ọmọ ṣe wa torí pé ilé ayé ìgbà ilé àdáwò gbogbo ẹni tó bá ti wà ilé ayé tí ò fi kọ̀ kọjá àdáwò kọ́lọ́wọ́ bọ́ sànù wa. ó wà nínú súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله بهما عبد غير شاك فيهما إلا دخل الجنة أنا من مجرد كيف سيارة تتلات فدود جوسفها في الله أتكوى النبي محمد صلى الله عليه وسلم يرانسي الله إيوني ò ní pàdé ọlọ́run pẹ̀lú gbólóhùn ìjẹ́rìí wọ̀nyí kéèyàn wá jẹ́ pé kò máa ṣe iyèméjì mo rò pé ẹni kékeré ṣe gbogbo ẹni tó bá sọ láyé láyé lọ́la kó tó kú náà ní ọwọ́ àlùjáná ìyẹn ni pé o tó gbọ́dọ̀ jẹ́ pé àwọn májẹ̀mú kan pèsè ọ lára májẹ̀mú mi o yàtọ̀ sí ìmà yàtọ̀ sí ìmà àtàlákọ̀kọ́ eléyìí ní ti pẹ̀lú dájú etí ọ̀wọ́ rẹ̀ ẹrú tí o ṣe nípa rẹ̀ ọwọ́ àlùjáná tọ́ torí délé tádà ó bá lọ dá tégbèrègbè tégbèrègbè ó tún lè padà sínú islam ẹni tó ń ṣe èméjì nìyẹn irú wọn kọ́ ni wọ́n ń bá igbó tó bá sọ la ilaha illallah kó tó kú yọ wà lìjẹ̀nà. nínú àwọn ọ̀nà tó yẹ kí la ilaha illallah wa kọ́gbà dúró sísìn ìta tó gbọ́dọ̀ wá sí ọ̀nà ni al agbọ́dọ̀ sí àfọ̀mọ́ rẹ̀ agbọ́dọ̀ sí àfọ̀mọ́ àfọ̀mọ́ gbólóyìn á sí ìṣẹ́bọ́sọ́lọ̀ ìyá ni pẹ́ni tó bá ti sọ la ilaha illallah a gbọ́dọ̀ tó kẹ́bọ̀ ọmọ lẹ́rù mọ́ o ẹnikẹ́ni tó bá ti sọ la ilaha illallah kò gbọ́dọ̀ pa nǹkan mi papọ̀ mọ́ lọ́ mọ́ o nítorí pé la ilaha illallah ọ̀tà kó ká máa pe nǹkan mi ìtọ́yà tó sọlọ̀ la ilaha illallah ọ̀tà kó ká máa búra pẹ̀lú orúkọ ẹlòmíì ìtọ́yà tó sọlọ̀ la ilaha illallah kó ká máa forúkọ ẹlòmíì ìdúnà yàtọ̀ sọlọ̀ la ilaha ọtakò káké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sọ́lọ̀ la ilaha illallah ọtakò kama bẹ̀rù nǹkan mi ìjọ yàtọ̀ sọ́lọ̀ torí ẹ̀ gbogbo ẹni tó bá tilẹ̀ ṣe ń tọ́takò eléyìí ó ti ṣẹbọ sọ́lọ̀ torí ẹ̀ ọlọ́wọ́ bá ní ala lillahi ad-dinul khalis ẹsẹ̀ tí ẹ gbọ́ tọ́lọ́wọ́ bá lẹ̀sìn tó má kaga tọ́lọ́wọ́ bá nìkan lẹ̀sìn tó má kúrò nínú ẹbọ tí ò ní ká ṣẹbọ sọ́lọ́wọ́ bá nínú tọ́lọ́wọ́ bá nìkan ni torí ẹ̀ tó bá ti lọ ọgbọ́dọ̀ rí nìkan ló ń sìn àmọ́ wọ ìwọ ọlọ́wọ́n bá mi àti àtàwọn èèyàn ẹjọ́ kún ẹ̀sìn tí mo ṣe yìí kì tiwa ọlọ́wọ́n ọba wa ọmọ dayọ káfí nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú ẹ̀ ọlọ́ni wọn máa omiru illa liya'budu Allaha àti pé láti pé kí wọ́n ṣe nǹkan kan yàtọ̀ sí wọ́n máa wọ́n fi ojú ọ̀nà tí ò tọ́ sílẹ̀ lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí túmọ̀ sí pé téèyàn ọ̀bá jẹ́ni tí ń sàkọ́mọ́ la ilaha illallah rẹ̀ tí la ilaha illallah rẹ̀ tó tún pẹ̀lú ẹbọ ṣíṣe adájú pé wọn kọ́ ni wọ́n sọ rírẹ̀ tí wọ́n bá wí la ilaha illallah tó kú láyé nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí Abu Hurairah tó gbà wá wọn ànábi sọ yìí pé as'adun nas bi shafa'ati man qala la ilaha

tó o bá fẹ́ rí ìsìnkú anabi sallallahu alaihi wasallam nítorí máa ṣe náà làdí ti ti sọ ọ máa sọ la ilaha kó o sì máa túmọ̀ rẹ̀ kí àmàdájú ọwọ́ rẹ̀ kó o sàfọ̀mọ́ rẹ̀ fọlọ́ kó o sì jẹ́ kó o tinú ọkàn rẹ̀ wá nù kí ṣe ń wa kí ni ẹ̀rá yìí jókòó sínú gbogbo níta bá ti máa túmọ̀ rẹ̀ a kàn máa wí lórí ẹnu lásán wọn lọ jókòó lẹ́yìn alásàrì wọn mọ àmì níbi àgbo ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà irọ́ láti wọn kàn tara wọn jẹ fẹ́ gbọ́ndé tóbi wọn wọn sọ láyé láyé lọ́la tóńdé tóńdé wọn sọ láyé láyé lọ́la tó ká burúkú tó ká burúkú lọ́wọ́ wọn sí láyé láyé lọ́la tí wọn wà wúlò kò lè wúlò kò lè wúlò ìyàlẹ́ kọ́lẹ́tà sí ìgbà tí ń tẹ́ sọ lẹ́nu kọ̀ lápá lára ìyàlẹ́ kọ́lẹ́tà ọwọ́ nínú hadith eléyìí ọ̀sùnbáàlù ọmọ Malik radiyallahu anhu tó gba alákòdà anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna Allaha harrama ala an-nar man qala la ilaha illa Allah yabtaghi bi dhalika wajha Allahi azza wa jalla ọlọ́run ṣe ní ìwọ̀ lórí iná ọlọ́run ṣe lé ìwọ̀ lórí iná pé kó jó ẹnikẹ́ni tó bá fi lè sọ la ilaha illa Allah tó sọ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́ kọ̀ọ̀tàn torí ìkàmì ojú ọlọ́run ọfẹ fi rí ojú ọlọ ọfẹ rí ojú ọlọ wọn bá bá tó ga tó gbangba Ọlọ́run ṣe lé wọ lórí iná kókó jò tó sì máa pé ìwọ gbogbo tí wọn ń ṣe torí kárí mi náà ni torí àwọn èèyàn ni èyí ṣe nǹkan kan torí ọlọ láìla ìlọlọ rẹ tó ń ṣe kò lè wúlò má tó ṣe pé torí kárí mi ló ṣe ń ṣe àwọn èèyàn ti rí ọ kására sí ọ wọn ti rí ọ ti yàn ọ wọn gbàgbé kó o ti gbẹ̀sán sẹ́ẹ̀rẹ́ láti ilé ayò. kò sí gàgà tó ọ̀rẹ́ tí ń jọ gbẹ̀ndà kìyàmà jù yà lọ kọ́lọ̀ má ṣètò mi àti tiẹ̀ níyà torí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú adé tèmi tó náà tó fẹsẹ̀ rí lẹ̀ lọ́dọ̀ alimami nasa'i rahimahullahu ta'ala anabi sallallahu alayhi wa sallam ni man qala la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir mukhlisan biha qalbahu. يصدق بها لسانه إلا فتق الله لها السماء فتقى حتى ينظر إلى قائلها من أهل الأرض وحق لعبد نظر الله إليه أن يعطيه سؤاله أه حديث يقال أنا محمد صلى الله عليه وآله وسلم هنالك كلمة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد wa huwa ala kulli shay'in qadir àdúrà tá a pè ládùú àjọ àràfà àdúrà tá a nàbí ni ti wí tiẹ̀ lónìí ìgbọ̀gbọ́n ànábì ni ká máa wí gbólóyìn lójúmọ́ ànábì wa sọ ó tún ṣàfikún bì yẹ́yẹ́ ẹni tó mú tẹ̀sí bá àárọ̀ lọ tí ọmọ àti bá àjàmọ̀ sí ayọ́ tó máa sọ̀rọ̀ yóò tó máa wò yín ọmọ wẹ̀ ti lọ́sìn kí ló ń wí irọ́ lásán ń tara rẹ̀ jẹ lásán ó ń fa irọ́ lásán ọkọ̀ ń fokùn ọkọ̀ ń fokùn ju wà òbí tẹ́nu rẹ wà yóò tó máa bá yín sọ̀rọ̀ yóò tó máa a ah, ah, kí lẹ̀ kí kí á máa bẹ lọ lẹ́ni tí ń ma ìtumọ̀ ń dá nsọ tí ò mọ́kà rẹ̀ fún bẹ́ẹ̀ lọ́lọ́run ti máa gbàdúrà. àmọ́ gbàdúrà bá ti ń sàdúrà pé pé ẹnu lásán ló ń wí kọ̀ọ̀rọ̀ yẹn jókòó ní ọkàn wa àbí àbẹ́ ìgbà ìdí ìlú tó kọ̀ọ̀lọ́kọ̀ fún ọbẹ̀ lọ́nbẹ̀ náà kọ̀ gbà kò lè gbà torí pé inna Allaha la yaqbalu du'a'an agbọ́dọ̀ máa fọkàn wa tẹ̀lé tá a hàn sọ níta ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ẹtí kọ́ máa hàn ní ọgbà yìí pé yẹ ẹ̀ ń béèrè tá a hàn sọkàn làdó àfi máa gbà alálìlá ń tó bá wí gbólóhùn yìí tọkàntọkàn tá a hàn rẹ̀ náà ti jẹ́rìí sí lódodo ọkàn ọjẹ́rìí sí ahọ́n jẹ́rìí sí alábìlẹ̀ àfikún lọ́wọ́ bọ́ la sọ́mà fún ọlọ́wọ́ la sọ́mà fún ní lílà títí tọ́lọ́wọ́ bó fi wò ta lọ Kọlọm ń bá wa rí nínú àwọn èèyàn tá ló sọ bẹ́ẹ̀ ni wa haqqul abdin ẹ̀tọ́ ẹrú ni nàbọ̀rọ̀ gbogbo bá wò ẹ̀tọ́ rẹ̀ òun náà ni an yu'tiyahu allahu su'ala òun náà ni pé kọ́lọ̀ fún ní nǹkan tọ̀rọ̀ ìyẹn ni kíkì í lásán àdúrà pé ó ti jáde àmọ́ lọ́ọ́ ṣe dáadáa fún aláì ṣe dáadáa fún aláì pé àmọ́ ẹ̀jọ́ dáa fún ajọ́ dáa fún àwọn ọmọ wa mẹ́jẹ ara gbá mẹ́jẹ ara kù kò sì sí ọkà rẹ̀ ẹnu lásán ní sọ òní rí nǹkan gbà. àmọ́ nígbà tó bá wà ní ọkà rẹ̀ ó ń sọ pé wọ́n bà mi ọlọ́run ṣàánú mi ọkà rẹ̀ náà sì ń tẹ̀lé ọ̀n fọkà tẹ̀lé òjì kọ́kà rẹ̀ ó gbófo nípa tọ̀ntọ̀rọ̀ àbí ọgbà náà. bọ́lá ṣe ń sẹ́ká máa bẹ̀ ọ̀nà jẹ̀má gbogbo tẹ̀ máa ń anábì ní gbogbo ẹni tó bá wá sí bẹ́ẹ̀ tọ́lọ́ ń tìtorí rẹ̀ tọ́lá sánà tó wò ọlọ́run ọbọ̀ fún ni ti ń tọrọ náà ni ọlọ́run kò fẹ́mi pẹ̀lú yín ní tàǹtọ̀rọ̀ ọlọ́run ọba kó ṣàánú wa kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tòótọ́ ibi tá a bá dé yìí á tún tẹ̀síwájú ń bọ̀ báyà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله وبعد فاتقوا الله عباد الله عباد الله dájúdájú láti máa pété ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ṣẹjẹ ìṣẹ̀lẹ̀ eléyìí tó mẹ́mi lọ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn wọ́n di aláìsàn oríṣiríṣi ẹgbàwọ́ ọ̀rọ̀ láàmú agbọ́ táwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ tó ti pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ àgbélẹ̀rọ ni wọ́n máa jẹ́ èsì òdodo níbẹ̀ òfútu fẹsẹ̀ lásán ni ó yẹ kí mùsùlùmí ó ṣọ́ ahọ́n rẹ̀ o níbi mímọ sọ̀sọ́kúsọ ó sì ṣọ́ ọkàn rẹ̀ o níbi mímọ ròròtòrò kò sí mùsùlùmí kan láyé fẹ́ pé èrò rẹ̀ yóò máa lọ síbi pé kó wọ́n gbẹ̀mí mùsùlùmí ọmọ ìyá òun kò sí mùsùlùmí náà láyé nítorí pé ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fa jaza'uhu jahannamu. خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله لأن كان تبع ما مصدق قامومي إلى جهنم من يوجه ساره الله أبوس بنوسي الله أبوس لعناره الله أبوس بسيه ìyà eléyìí tó tóbi tó pèsè rẹ̀ lẹ́dí. torí ẹ̀ báwo la ti fẹ́ sọ ipe ìlú mímá tá a àwọn ni wọ́n máa ma ṣe kópa alálàájì a'udhu billahi minash shaitanir rajim kóòlù àti lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá kóòlù sì lè máa gbẹnu mùsùlùmí jáde ẹni tó gbọ́ láwọn bá gbọ́ àtọ́jọ́ kan yìí èèyàn ọgbọ́dọ̀ tó kópa ọmọlàkejì rẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ sábàbí tí ikú fi mú mùsùlùmí lọ gbogbo ọ̀nà gbogbo ìyànjú tí pẹ̀lú bó ṣe fẹ́ kó rí ó dá àwọn n'ime tó ṣe pé tútù ní máa mú ń bẹ kọjá àlà ó sì dá àwọn àlùmù tó ṣe pé òòrùn ìní ọmọ aràn níbẹ̀ sísọ ó ti wọ ọlọ́wọ́n ọba ló máa ń sọ láàrẹ̀ èèyàn sì lè kọ́ ọlọ́wọ́n ọba rẹ̀ sí ààyè tó mú orú burúkú tó òòrùn ti máa mú kíkakíka yìí ibẹ̀ náà lọ́lọ́n àwọn ẹrú wọn máa o sì gbọ́dọ̀ fi dùnú o gbọ́dọ̀ tó fi ṣiṣẹ́ hajj yẹn kọ́ ọmọ bá fọwọ́ ara rẹ̀ bá ara rẹ̀ ń ṣẹ́jẹ́ torí ẹ̀ tí kú bá mẹ́nìkan lọ nídìí pé ń ó kú oríire lámàkì o nítorí pé èèyàn ló kú sí di wọ́n hu orí ibú wọ́n ṣiṣẹ́ ọ̀daràn ẹnìkan wá kú sórí pé ń ó kú oríire ni kí ẹ bó ṣe jẹ́ pé ẹrú ọlọ́nkan òun ti sọ láti lọ ni ṣáájú káàdì ọdún yìí ó tó dé nínú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ti sọ láti débi kó forí kalẹ̀ gbogbo ìyẹn ti fi jáde kó nu mọ́sálásí ìforí kalẹ̀ lárakùnrin yìí wá. àwọn ọlọ́pàá táwọn wá ń wọ̀ tó wọ́sì pé ta ló fẹ́ẹ́ kó nu mọ́sálásí tí ò tí ì jáde kó nu mọ́sálásí. àwọn wá rí i pé ẹnìkan ló forí kalẹ̀ lọ́hùn ó sì ti pẹ́ púpọ̀ lórí ìforí kalẹ̀ yìí. ìmúnáfíà wo lápẹ̀ yàn àbí àrẹ́gẹ́dẹ́ kò tí ẹ̀ fura pé gbogbo èèyàn ti jáde tán nínú mọ́sálásí wọ́n tilẹ̀kùn gbàtà lọ fọwọ́ tọ lẹ́yìn kan pariwo títí tí ọ̀gá tán fọwọ́ tọ wọ́n kàn rí pé yé ṣubú ni àsọlọ ẹlẹ́mìí ti gbẹ̀mí kúrò lára rẹ̀ ẹ pé ikú rere nìyẹn ikú tó dáa nìyẹn ẹni tó kú lórí pé ń sin lọ oríire ńlá nù àbádọ àwọn ẹlẹ́yìn náà ń ṣe náà rí ṣé ẹ̀ ń bẹ lọ ike kíkú ọkọ àti ẹ̀rí máa ń lọ́ọ́ oníkálukú wa dájú à ń bẹ lọ́n pé kíkọ́ ká sẹ́rí mọ́ alọ́ọ̀nì bí káwọn náà bẹ lórí páǹsì náà bí kọjá pé àforíkalẹ̀ bí kọjá pé rúkú láwà iná ní wa náà dé ni bẹ́ẹ̀ ni gbogbo olórí rí ọ̀mà tọrọ torí pé ẹni tí kú ká nǹkan tí ọ̀dà lọ́wọ́ orí ibú ńlá nù níbo wá bọ́lá ń bá òkúto ìdọ́kọ̀ táǹkà nígbà tí iná náà jẹmọ́ ó lè mú ẹ̀mí èèyàn bíi ẹgbẹ̀rún méjì lọ ọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló kórì ní ìyànà àpájà ó sì mú ẹ̀mí bíi ẹgbẹ̀rún méjì tó eléyìí náà kọ́ kí lè fẹ́ sọ ń parí tí èèyàn lọ́mọ yọ táǹkà dànù èèyàn lọ́mọ dáná sí i kálílá bọ́lọ̀mù ti ṣe kọ́ náà ni àníbo lè yẹn ti kú láyé náà rí kọ́ nǹkan ọ̀sẹ̀lẹ̀ téèyàn fi kú lọ já ní tirẹrẹ tó di pé ní tọ́dá sínágọ́gù lẹ̀ di one ní South Africa bó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà kò sí tí wọ́n ti ń bẹ̀ tí wọ́n máa mú wa. ṣé eléyìí náà tọ́lọ̀ bá ti gbèdé ó gbèdé náà nù ibi tọ́lọ̀ máa ti kọ́ pé èèyàn ó ibi òní kú síbi tásọ rẹ wà irọ́ lásán ọ̀gá àmọ́ kú síbi tásọ rẹ wà kó kú síbi tí bàtà rẹ wà ọ̀gá àmọ́ kú síbi tí bàtà ó kú kan náà ni kò sẹ́ni kan tọmọbi tó ọlọ́ọ̀nì kan lọ́mọbi tá ọlọ́ọ̀dì torí pé kíkẹ́ òkú mọ́tíláṣí kú padà gbé jáde náà ẹ̀rẹ́ rí nǹkan subhanallah torí di eléyìí jama àmọ́ afẹnu arọ àmọ́ afẹnu sọsọkúsọ nígbà pé wọn lù wọn pa ta ló lu ta nípa ta ló lu ta nípa ọjọ́ òkú bá ti pé ó pé náà nù wọn máa ń lọ yẹmu ti sẹyìn máa tẹjọ ẹrí hi sẹnà wáá ti ẹsùbáàbò wọn mọ oṣù wàhídù ẹni tí wọn bá bẹ lórí ó lè gbọnà mí oríṣiríṣi ọ̀nà lọ́nà táwọn èèyàn ń gbà kù ṣùgbọ́n gbogbo àná làpàdà kù tòtí wá ní pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ náà ni wàláhì tí ìfúnra ẹni yẹn ọba ṣẹlẹ̀ wọ́n kú jọ náà ni nítorí pé wọlé yọ akérò lọ́hùn nafsan ìdájà ajaluha gbogbo ẹ̀mí katikù rẹ̀ bá ti tó ọlọ́run òní lọ lára ọba kú sí maka sọ́dà bí kò kú sí London ẹ bá ní ro o ṣé ẹni tó kú sí maka dàbí ẹni tó kú sí London rárá káyìlá tí ọba yọ wọ́n ọjọ́ wọn London kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ lásán. ẹni tó maka, sí Mẹ́kà sẹ́ni wá fi wọ ẹni tó kú sí London ẹni tó wọ ẹni tó kú sí New York àwọn ìlú ọ̀daràn ẹwà bẹ́ẹ̀ ti wọ ẹni tó kú sí wọ ẹni tó kú sí Madina alayhi wa sallam táwọn sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn nínú yín láti rí pé ya kú sí Madina nítorí pé ọlọ́run níbi wàhálà sàrí bá n'owó èlò n'otu bíbá ṣé kó lọ ló ti wá là fún ó kọ pàǹtì kan ló jẹ bẹ́ẹ̀ n'owó èèyàn wá kú sí n'owó so outside ní tẹ̀lé wé la hawla wala quwwata illa billah ṣé bá ti pé kò lọ para ni Pakistan àwọn Bangladesh eh, àwọn India àwọn arúgbó kújọkújọkújọ tí wọ́n ti wá ṣe hajj àwọn ọmọ wa pẹ̀lú palẹ̀mọ́ fáwọn ẹhẹn ní bàbá kan ti jára lati láti ilé alájà méjì wọn jára rẹ bọ́ọ̀lẹ̀ pé òun fẹ́ kú bì tòkà náà ti lẹ́nu tó bá lè kú bì kó kú bì ọgbà tó pé ànábì pé lè para rẹ bì kó para rẹ bì òun á fẹ́ para rẹ síjọba lọ́rùn ọlọ́run á ti ń gba àwọn sàkó ọlọ́run ní kọ́lọ̀ kọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn kọ́lọ̀ ọba bá sẹ wọn lọ́mọ àlìjẹ́nà kọ́lọ̀ ọba síjọ́ àánú rẹ̀ wò wọn àti sí wọn àmọ́ àmà sí wọn ọlọ́nkọ́ yáàfì rẹ̀ fún wọn ọlọ́nkọ́ yáàfì rẹ̀ fún wọn ọlọ́nkọ́ sẹ wọn lọ́mọ àlìjẹ́nà àwa náà gbogbo ìgbà ikú wa tí ọba dé kọ́lọ̀ wọn bá dé kó dé kó dé bá wa lórí pàǹtísẹ́ olóore lórí pàǹtísẹ́ lọ́n kó dé bá wa lórí pàǹtẹ̀lẹ́tọ̀ lọ́n àti Muhammad sallallahu alayhi wa sallam ọmọ alìjẹ́nà ní kọ́ lọ́wọ́ bọ́dá kún kó ṣe wá ọlọ́nkọ́ má ṣe wá lọ́ máa ná ọlọ́nkọ́ ṣe wá lọ́ máa alìjẹ́nà ọlọ́nkọ́ má ṣe wá lọ́ máa ná ìtẹ́tẹ́ yẹn wá tẹ́tẹ́ àfihàn alìjẹ́nà ní rọrùn ọlọ́nkọ́ fi wá ṣe kó ń gẹ̀rẹ̀ kó fún wa ṣe kó sì tẹ́wọ́ gbà ìtẹ́tẹ́ yẹn á ṣe tẹ́ àfi wọná ọlọ́run ọba má fi sàdánwò fún wa ọlọ́run má fi sàdánwò fún wa ọlọ́run má sì wá lọ́ máa ná mọ́jọ máa tara wa jáde mọ́jọ àbọ̀ máa ná tó wọ ọlọ́run ọba àlùjáná nìkan tó fi máa ń gbàdúrà wọn òun náà nìkan máa ṣe àsọlẹ tọgà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ torí pé Ọlọ́run gan àtàwọn màláíkà rẹ̀ àwọn kan sàṣọ láti fọgà wa yìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam Ọlọ́run apá wa láṣẹ àwọn àtàjọ mọlẹyìn anabi kíkà àwọn náà máa ṣàṣọ láti fún sallallahu alayhi wa sallam muhammed wa alayhi muhammed. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدلا فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى